tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wòye báyìí téèyàn tí mo ní ìmàmú rẹ̀ jẹ́ láláìsí ní pàtì kòtò ìwọ̀n ìjìnlẹ̀ lẹ́ẹ̀kan ọmọdé rọ́dà tó ahli sunnati wal jama'ati ìdíje ọ̀sáàtì ìsìlámì yàtì wal arabi àdábàtà ìrọ̀lẹ́ tó fẹ́ gbẹ̀mí ẹ̀kọ́ kéwu kíké níbàámu pẹ̀lú àlùkùránì òun súnmọ́ kákẹ́kọ̀ọ́ yóò fi mójútó rẹ̀ tó lùwọ̀ bá àgbà yóò sì kún kẹ́kẹ́ ó ní ìrànà ìwọ̀ ọmọlúwàbí àmójútó tó péye ń bẹ ní tẹ̀fẹ́ àyíká ìbẹ̀wò àgbékalẹ̀ mọ̀dẹ̀rọ́sàtò ahli sunna wal jama'a wà níbàámu pẹ̀lú àti ìpẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìdájí ọ̀sìn mọ́sálẹ́wì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lè tẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàbí tí àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàṣídùrù kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sàrùmí lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé sàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal jamaa yìí sílẹ̀ fún àyíká owó umm faisal central mall adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orí ọ̀yìn ládábàtà nílọrin pẹ̀lú zero eight one zero six three five one five. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار أدعو قفون والله وضع أتريك أتيك فون أسواج النبي ومحمد أدعو رأيلي النبي وصحاب النبي أبلو أكفي كتي أتريك كفي كاري gbogbo àwa tí aláǹfààní láti gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ akí gbogbo wa ní gbogbo àyíká yìí tí a bá wà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa alhukuk àwọn ẹ̀tọ́ so ẹ̀tọ́ tí a sọ̀rọ̀ kányìn lórí rẹ̀ òun náà ni hukukul aljiran ẹ̀tọ́ tó wà fún àwọn tí a ń bá ṣe alábàágbé àwọn náà la máa ń pè ní aládùúgbò ìyẹn ni pé àwọn tí ń jẹ́ ẹni tí ìyẹn jọ ń gbé pẹ̀lú ara ẹni tí wàá ti ṣàlàyé wípé aládùúgbò ẹni òun náà lẹni tí àjọ ọmọ rẹ ni pé àjọ ń gbé papọ̀ bákan náà wọ́n ń sọ pàtàkì ẹ̀tọ́ tó wà fún aládùúgbò ẹni a mú àwọn ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìpè káfíńmọ̀ pé ẹ̀tọ́ yẹn ó ṣe kókó òní pọ́ ọlọ́wọ́n ọba gangan azza wa ọ̀pá wa láṣẹ pé ìyẹn gbọ́dọ̀ fún aládùúgbò ní so wọn tòun náà ni kéèyàn ṣe wọn. so àwọn abẹ́rẹ́ ibi tí mo dé gan ni pé mò ń ka hadisi Abi Hurairah radiyallahu anhu tó ní anabi sallallahu alayhi ó pè wọn pé ó fà wọn wọn bí kí n sọ àwọn márùn kan so tó bá sì lè ṣe nǹkan márààrún yẹn ah yóò máa dáa fún ọ o ah yóò dáa fún ọ so ó ní inú kí wọ́n gẹ́gẹ́ kó máa lò ó lẹ́yìn ìgbà tó máa ń lò tán kó tó máa ṣàlàyé rẹ̀ fún àwọn ẹni tí ó bá lò alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ní pé anabi sallallahu alaihi wasallam ní pé ah, ittaqil maharim takun a'badan nas bẹ̀rù nǹkan tó lọ́wọ́ bá bá pè ní ìwọ̀ wàá jẹ́ ẹrú ọlọ́run ọba tọ́lọ́n bá kò dáa so jìnnà sí nǹkan so ọ̀nà tí yẹn máa ń gbà jẹ́ ẹni tọ́lọ́run ọba máa ń nífẹ̀ẹ́ yàn náà nìyẹn ẹ̀rí ọlọ́run ọba kò kí ń nífẹ̀ẹ́ ẹni tí ó bá ń fa ọgbà rẹ̀ ya ẹ̀rí àkọ́kọ́ rẹ̀ tánàbí kọ́kọ́ sọ fún Abu Hurairah nìyẹn ó ní ittaqil maharim ẹni pé àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àkọ́kọ́ ìwọ̀ òun náà ni ẹbọ tí wọ́n bá ṣe léwọ̀ ni kí wọ́n máa mú orogún pẹ̀lú ọlọ́run ọba tó kí wọ́n máa ṣe nǹkan tí ó jẹ́ nǹkan tó ń jẹ́ ìwà bá rí ìwà lọ́dọ̀ rẹ̀ àbí iṣẹ́ ní ọwọ́ rẹ̀ àbí ẹnìyẹn ò lè jẹ́ ẹrú tí olúwa bá nífẹ̀ẹ́ sí níbí wọ́n máa ṣe ránun ràun wọ́n máa ṣe pálapàla ẹ̀wọ̀n ní kírun déédéé wọn ò ní wọ́n máa jọ̀fún nínú àwẹ̀ ńgbà míì ọlọ́run ó sì lóun fẹ́ràn wọn ọ̀rọ̀ burúkú tó le tí ò dáa náà lọ̀rọ̀ yẹn tó máa ń jáde lẹ́nu àwọn oníṣúfí ìlàkùn bó o ní ẹni tí kò ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ kò ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ ẹwà ni ọlọ́run ó sì fẹ́ràn rẹ̀ so kódà fún àkànnà afá àgbà lásìkò yìí lára àwọn onísúfì náà nìyẹn náà sọ rọrọ yẹn báyẹn jáde ó di rògbòdìyàn lórí social media nísìn tó ní ẹnì ọ́nà ẹnìkan bẹ pé àwọn kan bẹ tó yẹ pé àwọn ò ní sin lọ́run kò ní mọ kírun dédé ó lè mọ kírun dédé àwọn ẹ̀rẹ̀ lè mọ dédé ọlọ́run ó sì nífẹ̀ẹ́ rẹ̀ tó lọ́run ò retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ à ẹni tó lọ́run ò retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ bó lọ́n ṣe lè nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó lọ́wọ́ retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ ni ẹni tó ya wèrè wèrè òsì lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba torí pé marfu anihul qalam tó bá kan ẹni tó lọ́wọ́ retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ òun náà ni ọmọ kékeré ọlọ́run retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ ẹni tó lọ́wọ́ retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ ẹni tó sùn ọlọ́run retí ìjọsìn lọ́dọ̀ rẹ̀ so irú àwọn yẹn báyẹn so àbí ẹni tó ti á jẹ pé bóyá ń ṣe bí wèrè kí wọ́n máa ní pé ọ̀rẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ni torí eléyìí ọ̀rọ̀ tó burú sí ọ̀dà ni ẹni tí ó bá jẹ́ olùfẹ́ ọlọ́run ẹnìyàn jẹ́ ẹni tó ń mójútó àṣẹ ọlọ́run tó ń jìnà sí má ṣe ọlọ́run ara má ṣe ọlọ́run ni pé kó lóòní máa kírun dédé kí wọ́n máa kírun dédé ẹni ò kò lè jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba sọ eléyìí tí mo fẹ́ lọ kọ́ yẹn anabi sallallahu alaihi wasallam ní pé itekil maharim máa bẹ̀rù gbogbo tó bá ń jẹ́ nǹkan ìwọ̀ tẹ̀kùn àìbàdàn náà wà á rí i pé wọ́n lọ jẹ́ ẹrú ọlọ́run jù ìwọ bó nífẹ̀ẹ́ rẹ jù ṣùgbọ́n kan ànábi tó ní wárọ̀dọ́ bima qassama Allahu lak takun aghna an-nas ọ̀rọ̀ ẹlẹ́kejì tánàbí sọ fábọ̀ rẹ̀ àníyàn wípé máa yọnu sí nǹkan tí ọlọ́run bá bá pín fún ọ ní arzikí orí tọ́lọ́run bá ṣe fún ọ bó ṣe mọ́ yọnu sí yọnu sí mọ́ ránjú mọ́ tẹni ẹlẹ́ni mọ́ bànú jẹ́ pé ọlọ́run ṣoore fún ẹ̀dá kan tó gbìlẹ̀dà sí pé iná wa mú ọ ṣe máa ṣojú kòkòrò káàkiri tó anábì ní ẹni tó bá ti máa ń yọnu sí nǹkan tọ́lọ́run bá pín fún lárúbì kí tẹ̀kún àgbìnànà ẹnìyẹn ní ó rọrọ̀ jù ó ní owó rẹ̀ ní yóò ń àní náà ti kò lè so ó ní owó ò ní lówó lọ́wọ́ ó sì máa jẹ́ ọlọ́rọ̀ wọ́n sì máa jẹ́ ẹni tó rọrọ̀ wọ́n máa ní ah, lágbájá ah, ó máa rí ṣe o bẹ́ẹ̀ sì ni kò sówó lọ́wọ́ rẹ̀ kí ló máa ń fà fún yẹn bẹ́ẹ̀ ayọ̀ ọkàn òun ni máa ń fà ànábì ní ọ̀rọ̀ ẹlẹ́kejì nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́kẹta ànábì wa ni wahsin ila jarika takun mu'minan ànábì ni máa ṣe dáadáa sí alábàágbé rẹ̀ tó ń jẹ́ bí pọ́ìntì ẹ̀rí wa gẹ́gẹ́ nìyẹn kí wọ́n jẹ́ òṣáhìdì wa gẹ́gẹ́ nìyẹn pọ́ìntì ọ̀fọ̀rẹ́fẹ̀rẹ́ wa gẹ́gẹ́ nìyẹn wahsin ilà jarik anábì ní máa ṣe dáadáa sí àwọn tó ń bá gbé tẹkún mọ́mìnàn ìgbà yẹn wàá jẹ́ mọ́mìnà tó pé ẹ̀wọ̀n bí ọlọ́run bí anábì sọ̀rọ̀ sọ́lá tó fi kọlifáì tó fi tó fi ṣe ní tí ó jẹ́ èsì fún ẹni tó bá ń ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ ẹ̀sìn ilà jarik tẹkún mọ́mìnàn ìgbà ẹni kó so ó túmọ̀ sí pé àdìsá anábì sọ ìpele ayé omínú ahidukum anábì ní ẹ̀ẹ́lẹ́ mọ́nkánà yóò omínú billah anábì dán tó bá nígbàgbọ́ sọ́lọ́n wal yawmil akhir onígbàgbọ́ sí ọjọ́ kẹ́yìn anábì ní fal yuhsin ila jarihi ìbomi wala yu'zi jarahu anábì ní kọ́mọ̀ ní aládùúgbò rẹ̀ la wọ́n ṣe aburú fún aládùúgbò rẹ̀ mọ́ rẹ̀ so kò ní lọ ìsaburú fún ẹni tí kìí ṣe aládùúgbò rẹ̀ náà so eléyìí náà ni anabi sallallahu alaihi wasallam sọ nú àwọn ọ̀rọ̀ márààrún yẹn ni pé máa ṣe dáadáa sáládùúgbò rẹ̀ wàá jẹ́ mú mi ní gidi kí ni ẹni tí máa ń ṣe àìdá sáládùúgbò rẹ̀ tí kò dá sáládùúgbò rẹ̀ ẹni yẹn kìí ṣe mùsùlùmí gidi so kọ́lọ̀ kọ́mọ́ṣáàtà ni wà ó kó ṣe wá ní mùsùlùmí gidi so ànábì tó parí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó parí hadith yẹn torí wọn ẹlòmíì lè kọ́ra máa béèrè pé ẹ̀ka márùn-ún ẹ̀ka pé ní márùn-ún ní ẹ̀pọ̀ yìí ẹlẹ́ẹ̀kẹrin ànábì ni wà á hibba lin nasi ma tuhibbu li nafsik ní tó bá fẹ́ fún ara rẹ̀ yẹn máa fẹ́ fún aládùúgbò rẹ̀ máa fẹ́ fún tó fẹ́ náà ni kò ni wàlá tukfiri dọ́ṣìkà níbi mọ́mọ́ rẹ́rin mọ́jìkẹ́rin rẹ ti mọ́ pọ̀ jù mọ́ <clears throat> fa inna kasrata ad-dahik tumitu al-qalb anábì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín tẹ rí yẹn ó máa ń pa ìmọ́lẹ̀ ẹnu ọkàn ni máa ń kú so àwọn ọ̀rọ̀ márùn-ún tánà bí sọ fún Abu Hurairah radiyallahu anhu ọ̀rọ̀ àwọn ará ilé ọ̀rọ̀ aládùúgbò yẹn anábì sọ̀rọ̀ sọ́là mú fi rinlẹ̀ olùgbàgbọ́ òdodo so kí ọlọ́mọ ṣáà ṣe àánú rẹ̀ fún wa anabi sallallahu alayhi wa sallam ó ní khayrul ashabi indallah khayruhum li sahibihi wa khayrul jirani indallah khayruhum li jarihi anabi ní àwọn ọ̀rẹ́ tí yẹn máa ń ní òun náà ni ẹni tó bá ọ̀rẹ́ tó bá da ọ̀rẹ́ tí ọlọ́wọ́ pàtàkì pé ah, ọ̀rẹ́ gidi lẹ́yìn bára yín ṣe yìí òun náà ni ọ̀rẹ́ tí wọ́n bá ń dá fúnra wọn bákan náà aládùúgbò tó jẹ́ olóore àdúgbò tí yẹn máa ń bá gbé náà ni aládùúgbò tó bá máa ń ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ sọ anábì sallallahu alaihi wasallam ó wá kọ́ ní ẹ̀kọ́ bí báwo ni ìyẹn ṣe máa ń ṣe dáadáa sí aládùúgbò yẹn hmm. ṣe dáadáa náà la ní ká máa ṣe àwọn kan ní pé kaful adha anhum má máa fi ara ní aládùúgbò rẹ gbogbo tó bá wọn kó bá lè jẹ ìnira fáládùúgbò rẹ máa gbé ìjìnà sí wọn. wọn náà mà wípé wọn ní àwọn sound system kan tó bá play rẹ gbogbo àdúgbò mọ mi pipipipipipipipi ah ó ṣe bẹ́ẹ̀ mọ láòdù ẹ wípé ariwo yèé náà láyé tàwa ó jayé wọn ṣe rú yìí hàn mọ ní aládùúgbò rẹ là tí wọ́n náà mọ̀ pé yóò máa disturb àlàáfíà àwọn èèyàn wọn ò ní rí oorun sùn lásìkò so Islam ọ̀fẹ́ ṣé gbogbo àwọn kan tó wà ní western world táwọn èèyàn máa ń ṣe yẹn wàláhì Islam òun ló ní nǹkan lè jáde bọ́ta kọ́ ọmọ pariwo sáwọn èèyàn bóyá kọ́dà kó ló ń ṣẹ̀sìn nǹkan lè jáde bọ́ta kọkàn lọ lè ṣètì máìkrófóònù kò mọ̀ fi ní ogun ará àdúgbò la kọ́dà ló mọ́ rọrùn sùn lóru so kò bá islam mu ìnira ni tó àpò bá tó àpò bá ní ẹ fẹ́ pariwo ẹ fẹ́ sùn ẹ̀yin fẹ́ ṣàìsùn ẹ sẹ́ẹ̀tì microphone sínú yàrá yín àbínú mọ́sálásí yín tẹ́ bá wà kò ní ìdíkẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ síta gbangba lóru tí ẹnìkan kan wà ní orí ọrùn sùn àbí ẹni ẹ̀yin ń ṣèyàwó ni ẹ̀yin kó mọ ni gbogbo ẹ̀wà ni pé ẹ̀wà ni aládùúgbò la tẹ́lẹ̀ yìí kọ̀ bá a mú kódà ìlú mítọ́ pé iṣẹ́ jíjẹ rẹ ni tó wọ pé ah, iṣẹ́ yìí ọ̀nà jẹ rẹ ni àmọ́ yóò mọ̀ jẹ́ nira fáládùúgbò wá ọ̀nà tí ó fi ẹlòmíì ní àwọn ẹ̀rọ tí máa ń lọ kíkú tó bá bẹ̀rẹ̀ sí lílọ báyìí bóyá bí ilé mẹ́wàá wọ́n ti máa gbọ́ tẹ́ ẹ pé ẹni bọ́dì ò ní rí oorun sùn àbí kí wọ́n ní jẹnẹrétọ̀ tí ó máa pariwo sí gbogbo ará tó kọ́ wọ́n ní rí oorun sùn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ wọ́n wá sùn wọ́n ni wọ́n gba ac wọ́n gba fáànù sórí so gbogbo eléyìí mùsùlùmí máa ń mọ̀ pé ẹ̀tọ́ òun ò débi irú nǹkan báyẹn sọ anábì sallallahu alaihi wasallam ó sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'zi jarahu anábì dẹ́n tó bá jẹ́ mùmínì gidi mọ́ ní aládùúgbò rẹ̀ là so gbogbo tó bá ti ní aládùúgbò rẹ̀ ẹlòmíì yóò mọ ní òun ní àwọn tùràrí àbí pẹ̀fún nǹkan tó lè òun fún yọ pé gbogbo aládùúgbò ni wọ́n mọ wá sín káàkiri láwọn tó máa tún sọ̀rọ̀ àárẹ̀ kí abẹ́lómi kọ́ máa jó oògùn àwọn olóògùn tó kí gbogbo àdúgbò máa ah, wò kíta ní àwọn àńjòjò kújọ báyìí òtá tẹ́ni kankan ní gbádùn ah, ni àwọn àrùn báyìí kí ni àwọn. tó wíyí nǹkan báyìí lànà Ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ fún pé aburú ni nǹkan tó ń ṣe yẹn sí ni aládùúgbò la aburú ni aburú yẹn tó di ìpele méjì nù. so Abu Shuraih ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé wallahi la yu'minu ẹ̀wọ̀n kan <laughs> Ànábì bá búra ipe ẹni yẹn ò nígbàgbọ́ anábì tó tó ń wílẹ̀ kejì kí wallahi la yu'minu anábì ní àní mo búra fẹ́ kò nígbàgbọ́ wallahi la yu'minu anábì ní kò nígbàgbọ́ àwọn sàhábà ẹni ta ni títa lẹ́ni yẹn qila wa man ya rasulallah ta lẹ́ni tí ò nígbàgbọ́ anábì ní alladhi la ya'manu jaruhu bawa'iqahu òun lẹ́ni tó ṣe pé ará àdúgbò wọn yìí ní fọkànbalẹ̀ pé kò ní ṣàbúrú fáwọn tí kí gbogbo gbà lọ́mọ pé yóò tún bẹ̀rẹ̀ aburú ìlú nínú yóò tún bẹ̀rẹ̀ ìnira rẹ̀ ìlú nínú yóò tún gbé jẹ́ni rẹ̀ wọ́n náà lọ lè wá jẹ́ni tí ì pariwo náà jẹ́ni nítorí tí ì pariwo ń bẹ̀ tó jẹ́ pé jẹ́ni tó ti ó ti máa pariwo tó gbogbo ará àdúgbò tó sì máa kílè òkèlè tiẹ̀ lọ́wà tó bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi nǹkan tí a pè ọmọ jẹ́ ìnira fún ará tó wọ́n lò ń sin adìẹ tó kí gbogbo ará ọmọ wa òun gbogbo àdúgbò lòun ọmọ akáì wá ọ̀nà tó fi gbé ìjìnà síbi tí ó bá rí báwọn sọ́ni fún gbogbo ará àdúgbò ṣùgbọ́n ṣerú yẹn máa wá ọ̀nà míì sí tó fi máa jẹ́ tí òfin ní jẹ́ ìnira fún ará àdúgbò tó láti nẹ́bí sallallahu alaihi wasallam ó jẹ́ pé wá pé gbogbo ẹni tí ì kù ńlá bí ìnira lè bá ará àdúgbò kò sí tọ́kàn ń tòun tòótọ́ ipá àláfíà tiẹ̀ ni wọ́n máa wá tò bí wọ́n ṣe máa dàgbàsókè láńzìkì bó ṣe máa dàgbàsókè nígbà dùn àmọ́ kọ́kàn kódà kára máa ní ará àdúgbò anábìyẹn nìyẹn kò kí ń ṣe mùsùlùmí gidi sọ eléyìí agbọ́dọ̀ kíyèsí sọ àwọn nǹkan tó lọ́nkàn ní kó wá sí ọpọlọ mi ní àpèjúwe náà ni mò ń kàn rọra mú wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ àwọn nǹkan mìíràn tó mẹ́kún kálukú wa náà lọ lè mọ píríncípù láfura wa yẹn ni pé a kàn fura wa ní pé tọ̀ tí nǹkan gbogbo tó bá ti mọ̀ pé òun ṣe tí ó jẹ́ gbádùn fún ọ tí wọ́n ń jẹ́ ìnira fárá àdúgbò so kó kí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i so kódà nígbà mímẹ́tò ẹ̀rọ tó mọ̀ náà ẹ̀rọ tó ọ̀nà jẹ́ ti mínú ọ̀nà jẹ́ ti wọ́n fi ní àwọn èèyàn lá so kọ́ wá jílù lágbo kan wá lo ẹ̀rọ gbárùgbó máa pẹ́ à ah, ah, alájà yìí tó dé àbí ẹni yìí tó tún ah, kódà ànábì ní ẹni tó bá rí báyẹn kò kí ń ṣe mùsùlùmí gidi nam arọ ọ̀nà tá a tún máa fi ń ṣe dáadáa sí aládùúgbò òun náà ni pé ihtimalu al-adha tí aládùúgbò bá ṣe nǹkan tí ó jẹ́ aburú fún yàn tó ṣẹ̀yàn kí o ní àfaradà lórí rẹ̀ ń ṣe nǹkan tó dùn ọ́ ẹ̀rí pé nìsín bá ṣe sọ́hun <laughs> Islam ka ẹ̀sìn tó pé ni ewu bá ṣe ń sọ pé ẹnìkan tó bá ń ṣe nǹkan tó ní ará àdúgbò la so at the same time lẹ́yìn sọ pé ẹni tó bá nílá náà kó náà kó ní sùúrù kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàn án mọ́nà lè sọ bí pé tọ̀ òun pariwo sí ni òun ṣe kíní kan kò sì gbé ọlọ́pàá pé abámi àrẹ́sì rẹ̀ Allah mọ̀ṣẹ̀báwọn so tí safarada ló lè bá wọn kẹ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi yanjú so ọ̀nà tí ẹ máa fi ń ṣe dáadáa pẹ̀lú aládùúgbò ẹni ni bákan náà wà tàgáfólè anzẹ̀lẹ́tì yìí tí ẹ bá rí i pé á ẹnìyẹn ó ṣe nǹkan tó dúnyàn ó wù àwọn òmùgọ̀ síyàn ó sọ̀rọ̀ àgọ̀ síyàn ó ṣe ìṣesí tó bíyàn nínú so islam fẹ́ kí èèyàn ṣe sùúrù kó má ní kí ló dé kẹ́ni ẹ̀ ajọ́ ń gbé papọ̀ náà ni. Abu Dharr olóńgbò látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna Allah yuhibbu salasan ó ní anabi fẹ́ràn àwọn mẹ́ta kan tàtà anabi wa ń kà wọ́n anabi wa ní rajulun jaa lahu jarun yu'dhihi wa yasbir ala adhahu. حتى يفرق بينها وبين وبينهما موت أو ضعن النبي أن تلو النفسي tẹ́lẹ̀ tọ́lọ́ ma fi nífẹ̀ẹ́ yàn òun ní ẹni tó ṣe pé ó ní aládùúgbò òun ní àwọn tẹ́jọ́ ń gbé àwọn neighbors àbáwọn aládùúgbò yìí àbáwọn tẹ́jọ́ wà ní community tó ṣe pé òbí yìí aládùúgbò yẹn máa ń ṣe nǹkan tó máa ń nílà nǹkan tí ó dùn mọ́ ni máa ń ṣe fún un tí ó máa rí nǹkan tí ò dá tẹ́nìyàn máa ń ṣe yóò máa ṣẹ́tìn rẹ̀ ọmọ oríṣiríṣi wọ́n sá máa fíràn sí àmọ́ wà yọ́sìdìrì alẹ́ àbá ò àmọ́ mo máa ń ṣe sùúrù máa ń ṣe sùúrù ṣùgbọ́n pẹ́lú mi yóò fòfò kèèyàn débi pé ó wò pé ha àjọ fa wàhálà ni wọ́n bá fa wàhálà ọ̀ ṣe sùúrù tí orí tí wọ́n bá ṣe sùúrù yẹn àbàlùbáríkà sùúrù yẹn padà rọ kan tiẹ̀ náà sí ọ sọ anábìsọ̀ ọ̀lọ́sọ́lá mi ní pé ẹni tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ ẹni tó ṣe pé ó láládùúgbò ti ní là ọ̀yọ́ fèrè alẹ́ àdá àbọ̀ máa ń ṣe sùúrù lórí ìnira tẹ́nìyàn ń ṣe fún un hátà yẹ́fùrọ̀kù baynahuma hátà yẹ́fùrọ̀kù baynahuma tó ipò ọlọ́run fi wá ìfọ́rẹ́kù baynahuma ọlọ́run fi wá ya àwọn méjèèjì bóyá ìfọ́rẹ́kù baynahuma mawtun bí òun náà lọ́wọ́ kú ni àbáládùúgbò tí ń nílà yẹn náà ló wá kú pé áá ah, òṣìṣẹ́ ah, sùúrù fá títí di pé ẹni yìí sì fi lọ ọlọ́run nífẹ̀ẹ́ rú ẹni yẹn so èlé fi mọ̀ pé sùúrù abáládùúgbò aládùúgbò tá à ń bá gbé kìí ṣe sùúrù tó lọ́jọ́ kìí ṣe sùúrù tó yẹn ni tí bá ti ṣe tó mo fún ní oṣù kan nìsín àwa bẹ̀rẹ̀ fìtínà là lẹ́yìn lẹ́ẹ̀ má ṣe báwọn ẹ ṣe sùúrù anábìnrin ọlọ́run nífẹ̀ẹ́ ẹni tó bá ń ṣe sùúrù fáládùúgbò rẹ̀ títí tó fi di pé ikú wá dé áwùzọ́ àánú làbó ti travel kó lọ́dọ̀ rẹ̀ pé ah tọ́ èmi ń kú ní àyè ńlọ bòmí ni pé kò sí bàjá kò bá ṣe wàhálà ànábi ni ọlọ́run nífẹ̀ẹ́ ro ẹni yẹn so bákan náà ara ìṣe dáadáa sí aládùúgbò ẹni òun náà ni kí wọn máa ṣàpọ́nlé wọn kí wọn máa fojú yẹpẹrẹ aládùúgbò rẹ wọn yẹyẹ rẹ wọn máa wò pé kí kí lọ jámá wọn fojú yẹpẹrẹ wò ó má balò níbalò ìyẹpẹrẹ so aládùúgbò míì yóò máa kí aládùúgbò míì Allahu Akbar kódà kò ní dá lóhùn wọ́n yóò pé kí ló jẹ́ kí ló ní so òun tó yẹ pé adúró báyìí lò òun tó yẹ pé owó báyìí lò òun kọ̀ǹtró nǹkan báyìí lè mí jẹ́ yóò àmọ́ asálámọ̀ sí mi kódà mi ní dá lóhùn là kọ́ bá a mú síbẹ̀ jọ wọ́n ẹjẹ́ aládùúgbò náà ẹjọ́ ń gbé papọ̀ náà ẹ̀tọ́ rẹ ni kò kò ṣe dáadáa sí mọ́ yẹpẹrẹ mọ́ yẹpẹrẹ rẹ̀ pọ́n lé sọ ara bí ẹ̀ ṣe máa ń ṣe dáadáa sí aládùúgbò nìyẹn nabi sallallahu alayhi wa sallam ó ní yá nisa al-mu'minat yá nisa al-muslimat la tahkiranna jaratun li jaratiha walaw fursati shan walaw furishna shatin anabi ni ẹ má ma ẹ̀yin aládùúgbò ẹ̀yin obìnrin ẹ má máa yẹpẹrẹ ara yín má ẹ má máa fojú yẹ̀yẹ́ ara yín má ẹ má máa fojú yẹ̀yẹ́ ara yín ẹ má ṣe dáadáa síra yín so ànábì ní gbogbo tó bá ń ṣe dáadáa síra wọn yẹn àwọn ẹni rẹ nù ara ẹni tó sì mọ ẹ̀tọ́ tí wọn máa ń fún aládùúgbò ẹni nìyẹn so lára ìṣe dáadáa sí aládùúgbò ẹni wọn náà tí wọn bá rí pé ìnira mú ara ní èyí ò lè ṣe nínú ìnira. kéèyàn ó ràn lọ́wọ́ tó kéèyàn ràn lọ́wọ́ èèyàn lè pé jíjẹmú rẹ̀ lè pé ó kò kò ṣe tó ó sì ọdẹ mà ràn lọ́wọ́ bí jíjẹmú rẹ̀ bí ó ṣe dà ara ti ń jẹ́ pé àǹfààní pé èèyàn ń gbé náà nìyẹn lè pé ó wà nínú gbèsè kan tó sì mà fún ara rẹ̀ ni kí n ṣèrànwọ́ fún un sọ ni ara ti ń jẹ́ ìṣe Si, aládùúgbò ẹni ṣùgbọ́n náà iqradu al-mal in talabahu wa maddu yad al-aun ilayhi alákùnyàn ṣe dáadáa sí aládùúgbò ẹni òun náà ni kó tó bá ní wá yá mi lówó ẹni máa ń yáyà ni wá yá mi lówó wà ní àárọ̀ ah, mi ò yáyà lówó wọ́n yá yáyà tó tí ìbá ṣe bẹ́ẹ̀ ni kí ọlọ́run bá fi àyà ẹ̀ẹ́nì àyà ń tún dọ̀dẹ́ yìí ni tó àyà tó wà nù Suratul Baqara pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ bá fẹ́ yára yín lówó ó mì pé ìyára ẹni lówó ìyára ẹni lówó ń bẹ nínú ẹ̀sìn wa àmẹ́ni tí ó yáwó ni kóun náà gbìyànjú kó sọmọlúàbí kó dá padà sókè wá ní ìní ya lẹ́yìn náà lóhun náà ní ya lẹ́yìn náà lóhun náà ní ya so aláburú kan pọ̀ ìyá owó ń gbà míì a máa ṣe ìṣẹ̀lú a máa ṣe ọkàn èèyàn láti fi ṣe dáadáa tó ní òkú àbùkátà ah, àwọn ibi yá àmọ́ wọ́n yá àwọn ni mo fi ojú pé ìní yá kọ́lá ibù ìmọ̀ ìyá rẹ ló wà láàlé ó ń sọ àyàn débi kan lọ lè máa ń gba rìbá ojúṣe wa mùsùlùmí ni tá a ní ká yára wa pàtàkì jùlọ aládùúgbò ṣùgbọ́n kan náà bóyá òun tajà tó bá láwọn fẹ́ ra àwìn náà tá fáwọn èèyàn wọ́tọ̀ kan ráwìn náà ni kò bẹ̀rù ọlọ́wọ́n ọba kò máa san tó bá gbà lásìkò má jẹ ajẹmọ́sàn anabi sallallahu alayhi wa sallam ani aládùn ni arákùnrin kan bẹ ọ̀rọ̀ àti èsì sahih muslim nígbà yẹn nìyẹn bàbá yẹn ní owó lọ́wọ́ ó wá jẹ́ pé ó ní ṣọ́ọ̀bù tó ń ta àwọn ọjà àmọ́ o ó máa ń fún àwọn èèyàn kan máa ra gbèsè lọ́dọ̀ ọ̀hún máa ń jí credit today come tomorrow yóò lẹ mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ ẹnìkan mọ́ wàá jẹ gbèsè lọ́dọ̀ tèmi ìyẹn máa ń jí káwọn èèyàn jẹ gbèsè so kí n sì máa bẹ lọ́wọ́ kọ́ lọ́njì kan dá padà lẹ́yìn àwọn tó ń dá padà àwọn tó ń jẹ́ náà káwọn náà máa dá padà lásìkò kó fi lè máa rọ àwọn èèyàn lọ́rùn láti lè máa fún àwọn èèyàn. bàbá yìí wá ní tó ní ṣọ́ọ̀bù ọjà yìí gbogbo ìgbà tó bá di pé ó fún àwọn èèyàn ní gbèsè yóò wá rán àwọn ọmọ rẹ̀ jáde jọ tí wọ́n bá ní kó wá gba gbèsè àmọ́ tó bá ti ń lọ yọ̀tọ̀ fáwọn ọmọ yẹn pé wò ìzára ètò mọ́ ìsìnrọ́ ń fàtàjà wọ̀ ìzọ́n tẹ́ bá rẹ́ni tára ń ní ẹ̀rọ àfikalẹ̀ o ẹ̀tún béèrè kúnjẹ́ oníkẹ́tún padà wà ní tẹ̀lé bí mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn bí mùsùlùmí ṣe máa ń ṣe nù. sànẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí bàbá yẹn padà kú sọlọ́wọ́n bá ní ah ìwọ bàbá yìí èmi gan mo ṣàforíjì fún gbogbo gbogbo tó ṣẹ̀ látara pé kí ni òun náà máa ń ṣe àmójúkò fáwọn èèyàn ọmọ ń ṣẹ̀dẹ̀ fáwọn tí ẹjọ́ jẹ́ alábàágbé aládùúgbò so òun náà ni pé ara ọ̀nà tí ẹ̀mọ́ fi ń ṣe dáadáa sáládùúgbò náà ni eléyìí tí à ń ṣe lálàyé kọ́lọ̀ kó mọ́ ṣáà ṣe àlékún àgbọ́yé ìṣẹ̀lẹ̀ fún wa fún àwa tí a bá fẹ́ pè sí orí ètò zero eight one zero eight five zero one three seven one náà ni kí a pèsè fún ìbéèrè so bákan náà àwọn tí a bá fẹ́ ẹ̀rọ sí ilé o madrasa al-sunnah wal jama'a ní adábàtà so a ti bẹ̀rẹ̀ a ti wọlé fún táìmù mi second time la wọlé báyìí a tun ń tún gba àwọn èèyàn fún ìpìdáyé ni fún ìdáyé ni fún sanawi náà ni so ní àárọ̀ náà ní ilé kéwú láti àárọ̀ sátidé ti ọjọ́ alárúbá kọlọmọṣà sí nírọ̀rùn náà so ó kọ̀ sí. Okay. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò. Alhamdulillah, ẹ káàbọ̀. Kò ní bàjẹ́. Ọ̀gá ńlá. Alágbàdo. Ẹ káàbọ̀. Nígbà ó ti di. Àti àfáwà Abdulfatah Ìsàrùmí. Àná ọlọ́run ní Fínlẹ̀. Ọlá ti ọlọ́run. Sẹ́rí ọdún àkókò kí ẹ máa ṣe dáadáa sí

so n tí ọ̀dà sínú ọ̀bọ̀ tó wá pé ìbátan fẹ́ fi wo pé kí inú ilé kan fi lóorùn dáadáa àbẹ́ni tó wà náà kó inú fi lóorùn dáadáa kò sí tó burú mbẹ́ kò bá jẹ́ náírà kò bá jẹ́ kíní kan kò bá jẹ́ ńdángómà nìkan kò sí tó burú mbẹ́ àmọ́ kó má jẹ́ tí èèyàn lóhùn fi ń ṣe oògùn wallahu a'lam oògùn idán aleykum salaam. aláwọ̀ ọlọ́run aleykum. naam ẹ káàbọ̀. ìwọ́n mú gàdí kí ọmọ yẹn lẹ́kọ̀ọ́. naam ẹ káàbọ̀ mo ní kí ọlọ́run bá yọ̀ǹda aládùúgbò fún yàn ló hmm. wá ń pe ara nìyàn tí yàn hmm. lè lo ẹwà ìsìláàmù láti sọ fún pé nǹkan báyọ̀ ọ̀sẹ̀ ni lọ́rùn hmm. àbí ìsìláàmù ọ̀farama ìjọba ah. kan lọ́sẹ̀. ẹ rí i pé mo fi sínú ọ̀rọ̀ mi sí pé tí ẹ bá rí aládùúgbò tí ó ń ṣe nǹkan tí ò dáa fún yàn kí o ṣe sùúrù kí o pè sí àkíyèsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ibi tí wọ́n lè rẹ́pọ̀tù fún ọlọ́pàá ní nǹkan tí ọkàn tí wàá di pé àtìbẹ̀rẹ̀ ọ̀tá nù kí wàá draw battle line so kò dáa bẹ́ẹ̀ so yẹn lè pè é sákèsì èyí tó ti ẹ̀ dáa jù náà nìyẹn tí kọ́lọ́n kó máa ṣe àlékún àgbóyè ìṣẹ̀lẹ̀ fún wa so èmi ní láǹfààní láti gbé àwọn kọ́ọ̀lù tó bá ń wọlé sí orí nọ́mbà four nine abdulfatah sarumi onídàgbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.